sílẹ̀ kejì ń fún. yóò bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà ni o bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà ni o pé ṣé àwọn lè gba ọ́fà yẹn pé ṣé táwọn òtàkùn táwọn sì máa ẹ̀tọ́ àwọn ẹ̀gbọ́n náà sọ táwọn sì máa san pa rẹ̀. ọ̀rọ̀ léèwé ni wọ́n béèrè àbí ọ̀rọ̀ léèwé ni wọ́n béèrè táwọn náà wọ́n béèrè léyìí pé tọ àbí káwọn máa fi pàṣẹ́ntéèjì sí àbẹ́yìn lẹ́sìn yìí wọ́n. ẹ náà náà ni wọ́n béèrè o pé tọ́ba ní kó náà bá ń tẹ́ ń kọ́ olè yìí alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ṣe rí nínú ẹ̀sìn tọ́lọ́run bá pín ẹ̀tọ́ pé hákù jẹ tó jẹ́ túláàsì lórí ẹ̀ kó o ṣe fún lágbájá ni hmm? wọn ò sọ wípé ẹni tó ní ẹ̀tọ́ yẹn tàbẹ́ fún òun ni yóò béèrè rẹ̀ tó bá fún ó gbọ́dọ̀ fún bọ́ wọn ò sọ pé kò lè bùn ọ lẹ́tọ̀ọ́ yẹn ó lè bùn yàn kọ́dọ̀ ó lè ṣe ìdẹ̀kùn fún yàn bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé gangan ni tẹ́tẹ́bẹ́bẹ́ ẹ̀tọ́ka tìyàwó ni kùránì ti sọ orú rẹ̀ ó ní wà tún ní sáà sọ́dọ̀ kọ́ ti hinna nìhìlá àwọn obìnrin fún wọn sàdá wọn omi ẹ̀bùn ní tó jẹ́ Kùránì wá ní fa ìntìbìnà lákùn àṣẹ ìmìn ìnàṣán nínú nǹkan tó jẹ́ tọ́ wọn tẹ́ ẹ bá fẹ́ fún fún wọn fún jẹ́ ọ̀ràn àyàn tó wá wá látọ̀kan wọn tán ní hmm, bàbá èló la pé hundred ok ṣé àmú àfùwá tó wá fún ọ tó reduce ẹ àbí tó gún ọnú ẹ fàkùlùhù hàn ní àmọ̀rí ọlọ́ọ̀ni kẹ́ ẹ jẹ́ pẹ̀lú dùnú láti gbà ní ẹgbẹ́ gbèsè ayé lọ́lọ́wọ́n bá ti ń sọ yún kìí ṣe pé ń tà sọ ni pé obìnrin ò lè náwó fọkùnrin ẹ ṣùgbọ́n kọkùnrin sọ dẹ̀tọ́ rẹ̀ àgbẹ̀ ọyọ kó lè yé náà àwa o bí kìíní ìṣeṣe hmm? kìí sọ̀ràn ẹ̀yàn lórí obìnrin àmọ́ bọ́kùnrin bá wá sọ̀pọ̀ bóbìnrin bá ọ̀tún ọkùnrin lórí iṣẹ́ dáadáa ló ṣe ní ni kí obìnrin ọ̀tún rẹ̀ àsọ bẹ́ẹ̀ ẹ́ dàtí bá sí náà ẹ̀tọ́ rẹ ni kò tí ṣẹ̀ṣẹ̀ kankan láwí ẹ́ in fact àrí àrínú gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam àrínú gbèsè ayé àwọn sàábé rẹ̀ náà pé àwọn ìyàwó wọn náà máa àṣírísì wọn kọ́dà tó máa ń wù wọn abdullahi ibn mas'ud radiyallahu anhu sàábé àgbà ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn obìnrin pé kọ̀ọ̀kan ti sọ́dákọ̀ tàbí kan ti sọ́dákọ̀ gbogbo àwọn góòdì wọn tí wọ́n ní tán ní gbogbo ẹ̀kọ́ ẹ̀yìn náà yọ zaka ń bẹ ẹ̀sìn sọ́dá kọ̀ ń bẹ. ìyàwó Ibnu Mas'ud nígbà táwọn ìwà sọ fún wọn abúlẹ́kùn sì tó wá jọ kọ ìyàwó tẹ ìyàwó tẹ jẹ́ Zainab Zainab Asakafiya Ibnu Mas'ud wá sọ pé tọ zaka rẹ tó fẹ́ ṣe yọ fún mi. Ah, ah, ah, bó ló ń ṣe yọ fún ọ wọn ní ká ṣe sọ́dá kọ̀ ìwọlá obìnrin yẹn wá lọ sọ́dọ̀ ànábì sàlàlọ́ sàlà ọdọ́lẹ̀ ànábì ànábì béèrè pé ta ló wà ní ojú ọ̀nà ó ní Zainab ànábì ní ayu zayanib èwo nínú àwọn Zainab ọlọ́run Zainab pọ̀ ó ní Zainab báyìí lò ẹ̀kọ́ tó wà ń gbélé yẹn náà ni pé ń jọ́ tá a bá ti lọ lé ẹlòmíì tá a bá ti mẹ́rin pé ta ni kò sí nǹkan tí ń jẹ́ pé mi ni ọ̀rọ̀ èmi ni kọ́ sọ̀ntẹ́nì ni ó fi mọ̀ pé tó jẹ́ ó so kọ ló dà kọ ní bí ìyá kìíní kan ní gbogbo àwọn torí ẹ̀kọ́ ìsìláàmù ni àbí ká péyẹ̀ lórí fóònù náà kó pa àṣọ wà ló gbọ́hùn mi ni tó bá jẹ́ ni ó sọ òle tó bá wọn but lọ́dọ̀ yóò bá àwọn kìíní yẹn tóbi lọ́dọ̀ tí wọ́n gan-an ta èmi bò nítorí máa introduce ara mi ó bá pera ẹni chief sáà ti dákọ bí ó ṣe mọ̀ kó ní ìwọ lọ́ba gbogbo Èkó no problem àmọ́ èmi ni anabi sallallahu alaihi wasallam sàábì ẹ̀ tán bá dé ọ̀dọ̀ rẹ̀ tán bá gbé ta ni tẹ́kẹ̀ nìkan sọ pé èmi ni anabi ni ìwọ èmi báwo kí ló pẹ́ ẹ̀hẹ́n sọ anabi ni ìwọ nínú àwọn zainab ó ní zainab sàkọ̀fíyà tó jẹ́ yàrá ibn Mas'ud ó ní oníkayọ zakati kasi sadakọ ọkọ òun ní kémi mú zakawa ṣé mo lè fún anabi ni kò fún sallallahu alaihi wasallam kí tó bá fún gan ládá méjì ni ó yóò ní ládà kó ṣe sọdá kó yóò ládà kó tó ṣe sílé. Hmm? so kìí ṣe nǹkan tó kò báàdì pé obìnrin àtúnṣe ọkọ ẹ̀ ọ̀dọ̀ òfin lówó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tá à ń sọ òun ni pé ṣé ẹ̀tọ́ rẹ̀ ni kó ṣe bẹ́ẹ̀ ẹ́ ṣé túláàsì no because ẹ̀mọ̀ pé kò sẹ́ni tí èyí sì máa ń tán bá ti ń ṣe fún un àbí àtọkùnrin àtobìnrin náà ni máa ń yí sì máa àwọn nǹkan náà ń bẹ tó pé ní ti kìí ṣe túláàsì ní fọkùnrin kó ṣe fún obìnrin kò sẹ́yìn bá ti ń ṣe fóbìnrin yóò ti yí sì máa ṣe pé yóò mọ̀ tẹ́ ọmọlẹ̀ gbà wá òtí mú kí n ah, wá wá iye sọ̀rọ̀ àyàwó mọ̀ kàn sí náfìlà tẹ́lẹ̀ ní òkú sí yọmọ́ ẹ̀hẹ́n láàmà fi sọ mínímọ́ọ̀mù mínímọ́ọ̀mù lè láàpẹ̀tọ̀ èyí ní jẹ jàmbá ọlọ́run àmọ́ sọ orí tí ò bá ti yọmọ́ àárì jọ ẹmọ̀ kí wọ́n pé sẹ́mọ̀ pé iná lẹ́sọ pé fún mi ní 100,000 lóṣù tẹ́lẹ̀ pé upkeep lọ́mọ̀ pé yùn nígbàdé èso oúnjẹ tẹ́lẹ̀ ó yọ ọnu ti fẹ́ di kó bá gbọ́n upkeep ò sínú kùránì ò ọgbọ́n ni mo kàrò pé mo fẹ́ ṣe dáadáa agbára ò ká máa

tó bẹ̀ wá náà mú wọ́rì ẹ bá ṣe ajá ṣe báyìí kémi gbé báyìí kémi gbé báyìí ìwọ ló sọ bẹ́ẹ̀ o ẹ ó tètè sọ fún un ìwọ ló sọ bẹ́ẹ̀ o mi ò fẹ́ mọ gbẹ́jọ́ kan káàkiri o tó máa lọ sọ káàkiri kọ́là gan kọ́là gan sọ àwọn ọmọ gan èmi nìkan náà nígbè kọ́là gan èmi ò bẹ́ ọ̀ o ẹ lágbára jẹ́ kí wọ́n jòkó lé fọ́dún kan nǹkan ó fi ṣe ìwọ ló fẹ́ ṣe o ara tó kà tọkùnrin mi máa fi ń sá náà nù torí lọ́pọ̀lọpọ̀ ọgbà àfẹ́ntọ́lọ̀ ń bọ obìnrin tó bá jóbìnrin dáadáa obìnrin yìí sábà fún yẹn nǹkan fọmọ́ ìgbà nǹkan mi bẹ́ẹ̀ kò wọ́pọ̀ ẹ̀ ń so àkóbìnrin bá ṣàfẹ́ntọ́lọ̀ bá jóbìnrin dáadáa kó bá ti lé fọ́ nǹkan ló fi gbà nǹkan mi náà ni tọ̀tí wọn bá ti òpétọ̀ nǹkan mi ló fẹ́ fi gbà pé má wọrí yé kan jòkó lé má wọrí má wọrí ọlọ́wọ́ padà mú kíní wá àmọ́ pé tó bá ṣe bẹ́ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ obìnrin lè àṣìṣe ọkọ ọ̀díjà eh? náwó bá bí púpọ̀ ṣèwádìí sọ̀sọ́là sọ wípé kò sí ẹnì kankan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ tó ní ìyẹn ara kan tí ó ṣe sí mi eh? níbi owó ẹ̀ ju bí àwọn méjì lọ àti ìdáhùn ara ni pé ká sọ wípé kí n sọ pé ká sọ pé ah, kò sí nǹkan kan tí mo ṣe fún wọn padà fún nǹkan tán ẹ́ ó ní ẹ̀gán kọ́nà lẹ́gbẹ̀ẹ́ tí Khadija kú tán láwọn ìyàwó ànábì ibrahim ti tán Aisha tó bá fẹ́ dé ànábì náà náà wọ́n dé bẹ̀rù ó go èrè àní àwọn Khadija ẹ̀yìn dẹ́sà kò ti kú ẹ́ so obìnrin máa àti sọ ọkọ rẹ̀ kó ìṣe bẹ́ẹ̀ náà ló dá irú eléyìí náà nǹkan wọn lè jọ sọ ara tí kò àmọ́ sọ fún anilẹ́ni tàbí sọ yóò ní wà tamiru bainakum bi ma'ruf ẹ jọ ṣèmọ̀ràn láàrin ara yín lọ́nà tó dá púpọ̀ tí ká ṣe ṣe tán. ọwọ́ àfòsọ̀wọ́ ọkùnrin á ah, sọ pé haramu ni kó kọ́dọ̀ obìnrin gan lè máa gbé ìnáwó láì ni ó ti sí ní ọrùn so àmọ́ pé ìtẹ́ wọ́n sọ pé wọ́n padà wá sọ di percentage ìyẹn náà ó sì lórí pé sóbìnrin gbà bẹ́ẹ̀ àmọ́ máa gbà wọ́n ah, jọ wà ni kò sí ní jẹ́ o tó bá gbà bẹ́ẹ̀ ni kódà ó bá ẹyin tẹ́mi lè ṣe pé mi ò lè gbọ́n lówó á máa kọ́ ni torí school fees àwọn ọmọ tó ń ṣe tẹ́mi náà san sixty percent sáà máa kọ́ ń gbèsè rẹ tó dáa ń jẹ́ tó bá fẹ́ tó fẹ́ fẹ́yàwó mi tó bá ń kó gbèsè mi. ẹ̀yin náà ọwọ́ tó ń ṣe yé náà ẹ̀yin náà báàdì ni kó tó iṣẹ́ lóòótọ́ ó ní di permission rẹ̀ wọ́n ti ní permission rẹ̀ tó sóró owó rẹ̀ yẹn ìwọ kọ́ ló ní o ẹ́ àmúlẹ̀ assist rẹ̀ níbẹ̀ ẹ́ kìí ṣe rú ẹnu tó jẹ́ ìyàwó owó rẹ̀ kọ́ ló ní tó ẹ kó owó rẹ̀ bá ló bá jẹ́ bá ní tó ẹ pé ọkùnrin bá lówó rẹ̀ nímú níní kó bá tó bá kú òjogún nú rẹ̀ àbí kò sẹ́ni ìkó kú náà ó lówó rẹ̀ òun náà lówó lówó ẹ̀ wọ́n láwọn àná. Wàhálà ìsọ̀rọ̀ kù. Náà.